الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم على عابدك ورسولك النبي الحق المبين وعلى آله وأصحابه إلى يوم الدين أما بعد قال الله عز وجل في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أيها المسلمون اعلموا أن الحج وسيلة من الوسائل التي بها ينال الإنسان من الوسائل التي بها ينال الإنسان سعادة الدنيا والآخرة فحجاج بيت الله الحرام فائزون بحسنات الدنيا غانمون بحسنات الآخرة ولذا ذكر الله في سياق آيات الحج فذكر هذا الدعاء فمن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أيها المسلم أيتها المسلمة اعلموا اعلموا أن الحج مدرسة يتعلم منها المسلم يتعلم منها المسلم قيمة الوقت وحسن التنظيم قال تعالى الحج أشهر معلومات فلا يهمل المسلم وقته فالوقت هو الحياة الحج يا عباد الله مدرسة تدريبية على ترك الفساد بأنواعه القولي والعملي ولذا قال تعالى في سياق آيات الحج قال فلا رفث ولا فسوق ولا جدال في الحج فلا يرجع الحاج الناجح في حجه إلى الفساد أبدا الحج يا عباد الله مدرسة أخرى أيضا تحث على الأخذ بالأسباب المعنوي والحسي الحج مدرسة تحث على الأخذ بالأسباب وتبين أن السبب الحسي لا يكفي بل لا بد من السبب المعنوي السري ولذا قال تعالى في آيات الحج وتزودوا فإن خير الزاد التقوى أي أن على المسلم أن يأخذ بالزاد الحسي المقرون بالزاد المعنوي وأن ذلك هو الأكمل بارك الله لي ولكم وجعلني وإياكم من الفائزين في الدنيا والآخرة وكتبني وإياكم من أهل الجنة وأخرجني وإياكم من زمرة أهل النار إنه سميع مجيب الدعوات أبني فولون وبوا أسيا صلاة مع نبي محمد صلى الله عليه وسلم ليلين ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala wọ́n gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú al-Qur'an èyí tó jẹ́ sí wípé ọ̀rọ̀ ni àdúrà ni ọ̀rọ̀ ni àdúrà ni àdúrà ni tó sì bá kankan bákanáà ọ̀rọ̀ bí àdúrà yìí ó náà ní gbólóhùn tí ọlọ́wọ́n bá gbé kalẹ̀ pé famina nas ọlọ́run ọba gbọ́rọ̀ kalẹ̀ láàrin ṣùgbọ́nwẹ̀ ènìyàn ó sì pa wá láṣẹ pé ká mú àdúrà lára ọ̀rọ̀ rẹ̀ àwọn ń jàǹfààní lára àdúrà tọ́gbọ́rọ̀ wá òun náà ni wípé àwọn ògè gbóhùn bẹ̀ pé fàmínà ní àṣì máa ń yọkù àwọn wà sọ wípé rọ́bàná àtinà fìdúnìyà hasana wọ́n àwọn ògè àdúrà yìí mú kú lára áyà yìí tàbá wá gbéyẹ̀wò wípé gbogbo nǹkan ló máa ń níbi tó ti wá ó sì máa ń ní sábàbí tó bá wá ó sì máa ń ní tó gbé wá gbogbo wá mà yìí tí gbogbo wá mà ládùúgbà gbogbo ayé yìí bẹ́ẹ̀ bá bi ara alé léèrè pé kọ́sàdúrà rọ́bà náà yọ bẹ́ẹ̀ bi ara oko léèrè pé kọ́sàdúrà rọ́bà náà yọ kódà àwọn bàbá àti àdúrà wọn rọ́bà fi parí àdúrà wọn rọ́bà lọ́mọ ọmọ yá mi tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọ bí áyà yìí ilé ẹ̀kọ́ kan lọ́jẹ́ fún wa nínú ilé ẹ̀kọ́ hajj torí bí áyà yìí hajj ló gbé wa hajj ló bá rẹ̀ wa hajj ni rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban gbogbo aláǹkí láti gbé ṣùgbọ́n kí ló gbé wa ọkọ̀ owó lọ́wọ́ wa ọkọ̀ hajj lọ́wọ́ wa ìyẹn yóò jẹ́ ká máa wòye pé sí àwọn àwọn awilásẹ́ni yẹ ká túwò pé kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára pé áìtì ló gbé áyà ńlá ìwà áyà àdúrà gbogbo ayé áyà tó kó gbogbo ìgbésí ayé tó dùn sínú àti gbogbo ìgbésí ẹ̀yìn ayé tó dùn sínú rọ́bànà àtìnà fi dúnìyà hasana wà fẹ́lẹ̀ áfẹ́rẹ́ ti hasana wọ́kìnà àdàmànà áìtì ló gbé wa ọkọ̀ áìtì lọ́wọ́ wa ọkọ̀ áìtì ti áyà ìwọ̀ wáyìí yóò jẹ ká iṣẹ́ hajji jẹ́ ìkan nínú àwọn nǹkan tí ya fi máa rí ayé àtọ̀run torẹ́lú ní yọmọ gbé hajj àwọn nìkan lọ́wọ́ àkọ́bẹ̀ ni ó gbọ́run wá ó gbé àlùkì àmọ̀tọ̀ dá wá ó má lè jẹ́ náà wá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà lọ́mọ pé hajji máyé wá náà bákan náà ó máyé halal wá ló fi jẹ́ sí wa alayhi salatu ma ń bí sí ń pa náà ni ma pa òsì náà rẹ̀ ó sì ní pé ẹ̀ṣẹ̀ àtòsì ọjọ́ra wọn lẹ́tà tó parí ẹ̀ náà ni ó yàtọ̀ síra wọn ẹ̀ṣẹ̀ àti àbí méjìlá ó síra wọn àti òsì ẹ̀rì pọ́jọ́ra wọn gbígbè díẹ ní hajj ọmọ ń pa bákan náà ọmọ ń gbé òsì kúrò nínú ọmọ àbí ọmọ ọmọlùkì àmàtọ̀dá wọn àbí ọmọlùkì àmàtọ̀dá wọn ààyà yìí ó fi yé wa yí pé bọ́ọ̀ bá sí hajj gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ ó ń ma yí bọ̀ ó sì mọ́ ọ̀nà àbọ̀ bákan bí yàn bá sí hajj bó ti tó àti bó ti yẹ yóò gbádùn àlùkì àmà dáadáa tó bá sí bó ti tó àti bó ti yẹ bákan náà ayé ò ní dà torí wípé ìwọ náà ni ìwọ náà wáyà ìrọ́bà náà olúwa á ti náà lè gbé ní fún wa ní gbogbo dáadáa yìí àṣẹ̀ṣẹ̀ máa rojọ́ ìpé ọmọ ìyàwó ilé àlàáfíà ọlọ́run pè ní dáadáa ó fi yíwa yí gbogbo nǹkan tẹ́ ń pè ní dáadáa ló fi jẹ́ sí pé àyà yìí tẹ́ ń bá ní àyà tó jẹ́ sí pé ọ̀rọ̀ díẹ̀ ni ṣùgbọ́n gbogbo àǹfààní ayé ló kó sínú òun náà lọ àyà tó jẹ́ sí pé ọ̀rọ̀ díẹ̀ ni gbogbo àǹfààní àrùkè àmà ló kó sínú òun náà lọ bí i àbá ń sàdúrà ní tó ń rojọ́ látàárọ̀ olúwa fún mi lálàáfíà jẹ́ ń gbọ́lẹ́mì jẹ́ ń sigbá jẹ́ ń sàwó jẹ́ ń sin kankan jẹ́ ń sòkè jẹ́ ń sísàlẹ̀ gbogbo ẹjọ́ tó ṣe ìtọ́ba rọ́gbà náà àti náà rí dúnìyà hasana ó ti kó gbogbo ẹjọ́ tó sọ lóòrùn látàrọ̀ kò ti kó sínú bákan náà tọ́ba ń sàdọ́ àkíyàmà Igwe màláìka tí máa ń fò tí máa ń jòkó níyà ọlọ́mọ fi jẹ wá níyà nínú sàárè tó bá tó jẹ́ mẹ́ta kìáàmà mọ́jẹ̀ kíṣe mọ́jẹ̀ ká jẹ́kọ́ lọ́wọ́ wọ́n sàmójú kúrò fún wa mọ́jẹ̀ àṣírò sẹ́ńjọ́ náà táwọn èèyàn bá ń kọjá lórí àṣírátì àṣírátì yìí mọ́jẹ̀ àjábọ́ sínú náà ń gbogbo bá ń tó bá ti wí bá ní o ti kó gbogbo ayé tó dùn láyé gbogbo ẹ̀dọ̀ kí ayé ló ti kó bẹ̀rẹ̀ gbogbo àwọn adùn àlùkì àmà ló ti kó bẹ̀rẹ̀ nípa báyìí ilé ẹ̀kọ́ kanu lára ẹ̀kọ́ hajj gbogbo ẹni tó bá lọ hajj tí ó tún lọ àwọn kan ò tí ì lọ dì sí àwọn kan ó sì máa lọ wọn kan ti lọ àwọn kan ò tí ì lọ dì sí wọn lè múra lọ kódà àwọn lọ sí síbi bí ọjọ́ mélòó kan bí ọjọ́ mẹ́jọ gan wọn tó máa lọ lọ́wọ́ èrò tó bá bá rìn ní ojú àkókò tó lọ èrò tó sì bá rìn náà ní ojú pé àkókò tó dé bá kan náà nípa báyìí hajj yìí tí wọ́n bá lọ hajj kọlọmọ̀ wípé òun fọwọ́ kan mú alùkìyàmà lọ́wọ́ òun tẹ̀tún fi fi ọwọ́ kejì náà mú ayé náà lọ́wọ́ ni wípé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar náà nínú àwọn ẹ̀kọ́ tí a máa rí kọ́ nínú ilé ẹ̀kọ́ hajj òun náà ni bí ká lọ́mọ ìgbẹ́ hajj madrasatun yata'allamu minha al-muslimu qimata waqtihi wa husna tanzimi zamanihi mùsùlùmí ọmọ akẹ́kọ̀ọ́ lára hajj báwo ni a máa válù àkókò wa lára hajj kí lọ́pàá tàbí sọ ní ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ hajj ọlọ́run ò tú ó bá wọ̀ ọkọ̀ lọ́n january muharram gbogbo ọkọ̀ lọ́n sọ́fàrù kò sí bí hajj gbogbo ọkọ̀ lọ ní ọ̀bẹ̀rẹ̀ awwal kò sí èsì hajj gbogbo ọkọ̀ lọ ní ramadan gbò olùrẹ́rì kankan bẹ̀ mú ti ẹ̀lẹ́ ọkọ̀ mẹ́ ọlọ́wọ́ ni alhajj ashhurun ma'lumat ọlọ́ni ẹlọ́mọ̀ pé hajj yẹn ó ní táìmù nígbàtí yẹn bá wá mọ̀ pé hajj ní táìmù sí ẹ̀kọ́ ọmọ ìyà àkókò tí ẹ̀nà ẹ̀kọ́ ọlọ́pù táìmù sí pèsè ayé ẹ̀ ẹlòmí bẹ́nu àwọn mùsùlùmí ní tó pà wà ń bí kan ní ààyè kan ó ti wá ń sọ̀rọ̀ àwọn òyìnbó tí wọ́n jẹ́ kèfèrí ọwọ́ wá ń ròyìn wọn ìròyìn tó wá bá mi lẹ́rù jù tí mo bánújẹ́ sí jù ní pé kìí ṣe pé bó ṣe ròyìn wọn ló dùn mí oṣù gbá mo bánújẹ́ bá àwọn mùsùlùmí ó ní àwọn òyìnbó ìparọ́ wọ́n fẹ́ import nǹkan kan wá láti bẹ̀ àwọn sọ pé ẹ lọ gbé àwọn tí ó yẹ̀wò bóyá ọ̀dà àbí ọ̀dà wà á ó ní kí ni àná ìwé ìparọ́ ah, ah. àwọn ìwé kí ló tí fi parọ́ kì í parọ́ níbi bísínẹ́sì ni o a máa parọ́ ṣùgbọ́n kì í parọ́ níbi gíní níbi bísínẹ́sì náà ìròyìn tó yẹ kó àwọn mùsùlùmí nù bákan náà tó bá ń sọ̀rọ̀ àkókò ta ló máa ń tọ táìmù tó yìnbó àfẹ́ ọlọ́run bá sì kọ́ wa nǹkan náà ẹ̀sìn káwọn náà lè bà máa bá lọ àkókò wa ẹlòmíì kí jí máa lọ ọwọ́ àná masalasi báyìí kí ni yóò sí lẹ́yìn ìjú máa kọ̀ mọ́ ẹ̀ka tọ́nà bá ti bá wa náà àhà ẹranko lọ yàrá mi ẹranko ní òní program ẹwà ní time table yàrá kó dà kó sí mùsùlùmí yẹn ní time table ayé kí lọ fẹ́ sí lẹ́yìn ìjú máa ẹni tá a béèrè rè pé kí lọ fẹ́ sí lẹ́yìn ìjú máa ọmọ lẹ́wà béèrè pé ní àárọ̀ la kí lọ fẹ́ sí yóò pé program ìwà àti group kan náà kí lọ́nà máa láàká yìí láti fi tún àkókò wa ní ẹlọ́mà pé hajji ọkọ wa pé báwo láti mánítì àkókò wa báwo láti mánítò bí yàn máa mánítò àkókò rẹ ẹ máa sáyẹn rẹ máa kẹ́ pé ọ̀dẹ̀bẹ̀ ni pé wọ́n ní tó dára tó dára gbogbo àwọn àgbààgbà tán dàgbà tí wọn ò rí kankan sí ẹnu ẹ bá dáadáa kò sí tó bí ayé wọn pé sí yẹn lọ sí time ta fi stroke láyé ó ti pọ̀ jù especially àwọn àwọn ará Áfíríkà lọ́tọ̀ mùsùlùmí generally àwọn Áfíríkà gan special àtúnà ará Áfíríkà ló wí ìsì àkókò dànù jù láyé tí wọ́n bá lákòókò olówúlò fún nínú pèsè ayé ẹ lójúmọ́ ìlòmí nínú 24 hours èyí tó lè sọ pé ó wúlò fún lẹ́yìn 7 hours àti 6 hours tó fi sùn lẹ́yìn wọn àgbà náà bóyá ló fi rí wákàtí mẹ́ta gbogbo ìtókù nìyẹn tẹ́bá ní báwo ló ṣe lò kò ní lè sọ àìtì sọ fún ayé pé mọ́nítọ̀ àkókò rẹ̀ ọlọ́wọ́ bá sọ pé alhajjú ashhurun ma'lumat ẹ tí ó sì ṣe àìtì yọ ọmọ táìmù ẹ̀ kì í ṣe bóṣe bóṣe wọ̀ ìwọ náà mọ táìmù sẹ́ rẹ̀ kọ̀ọ̀kan tó ń ṣe láyé àkókò láwọn débi sẹ́ rẹ̀ àkókò láwọn kúrò ńbẹ̀ àkókò láwọn rẹ̀s àkókò láwọn ṣẹgbá àkókò láwọn ṣàwó wọ́n á láti máa àkókò wa kama ya kòkò wà látara ṣe hajj tẹ́yẹ̀ bá lọ hajj tó bá ta hajj dé tó bá jẹ́ sí pé kò chíǹjì lílo àkókò rẹ̀ ẹsọ fún pé kò sàǹfààní lára ilé ẹ̀kọ́ mọ́nìjì àkókò tó wà lára hajj tùlù náà má bínú sí hajj yẹn wọ́n sọ àkókò ní gbogbo ẹ̀rọ lákòókò tí àkókò tí tó ti bẹ̀rẹ̀ rẹ̀ tó ti parí àkókò tẹ́ lọ lọ́ẹ̀ ẹwà máa wá agbó fún kan ẹ̀ bẹ́ẹ̀ àtúndì kan nínú Islam tó ń sọ fún ayé pé àmá mánìjì àkókò wà nínú ẹ̀ ẹ̀rí bẹ́yìn ọba ma gbọ́jọ́ sí ń lọ tó bá jẹ́ mùsùlùmí tó bá ti lé jẹ́ mùsùlùmí ọba bá kọ́kọ́ sí lọ torí pé ó kì fàájẹ́ ẹni tí èsẹ mùsùlùmí ẹsẹ máa bèèrè pé aago mélòó lóòlù ní tó bá látàárọ̀ mùsùlùmí tó ti gbọ́ Allahu Akbar yọ mọ̀ pé àzóòrì ah, ti tó yóò lọ kí yóò tọ̀ kí ánsì yọ mọ̀ yóò kí mọ́sílì yọ mọ̀ yóò tọ̀ kí ìṣà yọ mọ̀ nǹkan àfi àkókò wa wà lára sí àìgbọ́kanáà nínú àwọn ilé ẹ̀kọ́ tá a máa ríwọ̀ tá a sì máa mú àǹfààní jáde ńbẹ̀ nínú sí hajj òun náà ni pé inna al-hajj madrasatun tadribiyyatun ala tarki al-fasadi bi anwa'i ẹlọ́mọ̀ pé hajj ń gangan fún ara rẹ̀ ó tún jẹ́ kan nínú àwọn ilé ẹ̀kọ́ tá a ti máa kẹ́kọ̀ọ́ bá ṣe fi wà bàjẹ́ sílẹ̀ èyí tá ń fara sí àti tá ń fi ahán sí lọ́wọ́ tó pé gbàtọ́ náà wọ́n bá ń sọ̀rọ̀ hajj ọlọ́wọ́ sọ pé fàlà rọ́fàtà wọ́lá fúsúkọ wọ́lá jídá aláfihàj nǹkan mẹ́ta gbangbangbangba lọ́lọ́wọ́ bá sọ pé láàláàlá kan sì ti tó a pé fàlà rọ́fàtà wà fúsúkọ wà jídá ọlọ́wọ́ ni fàlà rọ́fàtà wọ́lá fúsúkọ wọ́lá jídá aláfihàj ọlọ́wọ́ ni lámẹ́ta máa wí bíbẹ̀ kẹ́lẹ̀ bá a máa bó ṣe tóbi tó bó ṣe kàyà tó pé kẹ́ jìnà sí nǹkan fàlà rọ́fàtà ẹ gbọ́dọ̀ sí wa bàjẹ́ àgbèrè nínú sí hajj bí yàn bá ta hajj ìdí tí ń tọ́ sílẹ̀ ìwádìí káàkiri ẹ̀ tó sọ pé ọ̀sànfààní oh, nílé ẹ̀kọ́ hajj ọlọ́run sọ pé fàlà rọ́fà wọ́n ní ọmọ débẹ̀ nínú sí hajj ó yẹ kọ́ ọmọ pé tó bá délé náà kí ní yóò dáa nìyẹn tó bá dáa ní òní pé ọmọ débẹ̀ àwọn kan tó dáa wọn ni ó débẹ̀ ìtí ọ̀dá wọn ni ọmọ débẹ̀ fàlà rọ́fà ọ̀ gbọ́dọ̀ sàgbẹ̀rẹ̀ hajj kọ́ ayé pé ẹni tó bá lọ hajj lọ́kùnrin lóbìnrin tí bá ń sàgbèrè sọ fún pé kò sàǹfààní lè kọ́ hajj torí bí ọlọ́run ọba sọ fún ayé pé nínú àwọn fakọ́lítì tí ń bẹ nínú sí àánú yunifásitì hajj wáyé òun náà ní fakọ́lítì tí yàn tí máa ju ìwà gbèrè sílẹ̀ fọ́nà ma ó tún ní wàhálà àbùsù wàhálà àbùsù ò gbọ́dọ̀ jẹ́ kan nínú àwọn tá a máa kà mọ́ wọn ta nínú ọbẹ̀ sí bí ọmọ ọ̀tá wọn ó sì rò páwọn tó ń sí wọ́n sí bí ọmọ ọ̀tá ni kì í rẹ̀ sí bẹ́ẹ̀ torí pé káwọn yàrá máa wọ́n bá ṣe fi sí yùsí kìíní yẹn ọ̀rọ̀ ní fàálà wàlà àbúsù ẹ̀ bọ́dọ̀ sí bí ọmọ ọ̀tá wọ́n wò tí ẹ̀ bá ń ṣe tọ̀wáàfù lọ́wọ́ tọba kọ́kọ́ dé sí mọ́kà tọ̀wáàfù kùdùn tọ̀wáàfù àkọ́kọ́ tó kọ́kọ́ sí tọba dé mọ́kà yìí mẹ́ta àkọ́kọ́ tó fi kò yí kàábà yìí ó ní rìn sí ọmọ síbáyìí ọmọ síbáyìí ọmọ síbáyìí ẹ̀rí muslim bí ìgbà tó wà lórí hínú lórí fíìdì tó ń múra lẹ́kọ̀ọ́ fẹ́ gbábọ́ tàbí ń sẹ́fẹ́ sáìsì lọ́wọ́ mẹ́ta àkọ́kọ́ tá sí ibi tọ̀wá bájúmọ́sẹ́mù bájúmọ́sẹ́mù ẹ̀ẹ́sẹ́lẹ̀ mi bá wá rí yàn especially àwọn tó jẹ́ sí pé yóò gbé àyà bíbá fíìdì láwà kọ́lá kùsù ọlọ́ni ẹ̀ẹ̀bọ̀lọ̀ sí bí ọmọ dáwọ́ nínú sí àìsò ìkànnì tó adúmọ̀ ẹ̀sẹ̀ sọ̀fà àti márùwà agbede méjì tí ya wa hajara tó ti bí anábì wa ismail alayhi salatu wa salam nígbàtí wọ́n ń ṣe sọ̀fà márùwà tí wọ́n banújẹ́ tọ́nà wọn wá sí payá fún wọn tó sì mú bànújẹ́ kúrò fún wọn agbede méjì kan bẹ́ẹ̀ tí wọ́n ti ń sáré bí wọn náà bá ti sọ̀fà àti márùwà lọ́wọ́ ìwọ́n náà sáré eré tí ẹni bẹ̀yẹn kìí ṣe irú ilé ilé yìí àmọ́ fòkì dẹ̀dẹ̀ báyìí bó sì ṣe yípo yípo tàwáàfù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló sì báyìí lẹ́yìn mẹ́ta ọwọ́ abẹ́rẹ̀ sí wá máa ṣe onírìn wẹ̀rẹ́wẹ́rẹ́ tọba débi sọ̀fà àti mọ́rúwà ìgbòyì méje láti ń bẹ̀ gbogbo ìgbòyì kọ̀ọ̀kan yẹn àárín ká ń bẹ̀ ń bẹ̀tọ̀ gbọ́dọ̀ ti sáré sáàyù ni a máa ń pè yẹn àsáàyù bẹ́yìn náà sọ́fà wọ́n mọ̀rúwà kìí sí mọ́sí yòó ọ yàtọ̀ sí ti ìtàǹkó báyìí ọ sáré èwe wọ́n sáré ọmọlúwàbí eré náà pé méjì eré ọmọ tá ń bẹ eré ọmọlúwàbí bẹ sáré ọmọlúwàbí bẹ ni ah, ó di méjì báyìí wọ́n tó wá ní wọ́n láti dáadáa fi hajj má jìyàn ìyàn tí ó dá àwọn èèyàn ọlọ́kọ́sà ní ọkọ́sà mọ̀lúkúrò fún gbogbo alálàjì ah, lábẹ́ tent ẹlòmíì kò orí ẹ̀kọ́ mọ́tẹ́ńpẹ̀ hajj rárá gbogbo òṣèlú Nàìjíríà náà wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ kíní kan ní wọ́ kíní kan ní wọ́ kíní kan wọ́ kíní kan ní wọ́ wọ́n máa jà tí wọ́n máa pálú ẹ̀rì eh, ọlọ́run sọ pé wà láti dáadáa fil hajj eh, ẹ̀ gbọ́dọ̀ fa nǹkan mara yẹn lọ́wọ́ àwọn onímọ̀ kan túmọ̀ wà láti dáadáa fil hajj wípé ká máa sọ yẹsà yẹsà lọ́dà jù ní ṣe hajj lẹ́nu ká bá ní ok eh, ẹ jẹ́ ká lọ báyìí ah, ó ti dá bismillah àyàfi tó bá dá olójú pé iná lè lè tẹ́nìkan bá ní ẹmà lọ́bẹ̀ àhàn ah, oh, ah, ah, lọ́bẹ̀ ṣùgbọ́n ẹfẹ́ lọ́bì kan ọ̀nà wá pín sí méjì ẹwà wò pé mo ní káyàs mo ní ọ̀yẹ́ káyàs ẹ̀ẹ̀dẹ̀ mọ̀nà mọ́ ẹnìkan wá ní àmọ́ rò pé bíbà yìí má bàá jiyàn ẹ sáàmà lọ ẹ kàn sí lójú ọ̀nà tí ó dà torí bọ́lá wọn bá náà sọ pé wà láàjì dáálá fìlhàjì ẹ gbà bọ́lá wọn bẹ̀rẹ̀ ẹ wá wo tọ́nà wọn sì fún yìí bóyá iṣẹ́ ìdíkà fẹsẹ̀ rìn débi tẹ́ ń lọ bóyá nǹkan kan ní ògbìn yìí débẹ̀ wà lọ tàbí kó jẹ́ sí pé ẹ̀sìn dédé orí ọlọ́run kan mi ẹ sáà má jìyàn nínú ṣe hajj ọlọ́run ọba sọ fún ayé pé nínú ẹ̀kọ́ táàrí kan nínú ṣe hajj ó ní pé tá padà délé náà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ni ká jìnà sí ilé ẹ̀kọ́ kan náà ọlọ́run ọba kó jẹ́ kó wúlò fún wa alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ba'd ayyuha almuslimun mimma jaa bihi alhajj min ad النافع الماتع أن الحج مدرسة تحث على الأخذ بالأسباب وتبين أن سبب الحسي لا يكفي بل لا بد من السبب المعنوي السري ولذا قال عز وجل وتزودوا فإن خير الزاد التقوى نوي قتامة táwọn راسي lára sí ومهان ونالي بيليك mìíràn ta fẹ́ wọ̀ yìí ó tún kọ́ wa wípé mùsùlùmí òdodo àìyí sọ pé mo fòkun ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀bẹ a kìí fi okun ọ̀gẹ̀dẹ̀ gún ọ̀bẹ ní Islam ẹnìkan ilọ̀ àìjì kò pé tàbá dọ̀wọ̀n ìgbọ́dọ̀ lọ́nà lọ yọmọ tí ó ṣe fún wa wọ́n ní wọ́tà sáwùwàtò yẹn ni pé ká máa lo sábàbí ká máa lo àwọn irin tó yẹ ká lò fún pèsè ayé wa àti gbèsè ayé tẹ̀sìn wáyé ti bá wà ń káwọ́ gbéra pé ọlọ́run wà pẹ̀lú wa àwọn yorùbá náà máa ń pálówó inú ọ̀rọ̀ wọn bí wọ́n pọ̀ èèyàn fọ́lọ́run sọ kan ọ̀pẹ́ sọ fún pípọ̀ fọ́lọ́run sọ ti ọkàn jó lásán ọlọ́run bá sọ nínú hajj pé a kì í hajj kò lọ hajj kó tábà dán tọrọ àlàáfíà <laughs> lálàáfíà kò tó lọ tí ò ní kò ní lọ hajj bí tá a bá dánwò àrísìkí ọwà mú wú lọ́wọ́ mú tó jẹ lọ́wọ́ kò tó lọ hajj kọ́ alẹ́kọ̀ọ́ nì torí pé ọba tẹ́ ń lọ ọba lọ́hùn tẹ́ ń lọ sílé rẹ̀ lọ́hùn owó náà lọ́sọ fún wa pé wọ́tàzà òwádùn ó ní ẹ̀pì bí àkálẹ̀ ẹ̀tọ́ wá hajj ẹni tẹ́ fẹ́ lọ bá tọ́ fẹ́ lọ sílé rẹ̀ ẹni tọ́kọ́ láti ẹ̀fẹ́ kọ́ wá sí hajj owó náà lóní kò múra sílẹ̀ ọwá pẹ́jẹ tó ní ọwá sáájì lọ́nà ọgbẹ́gbẹ́ ní wà ní múra sílẹ̀ tàà bá dọ́n ara ọmọ múra ẹ̀fúnra wa torí pílẹ̀ ọlọ́nà wà nílẹ̀ mímọ́ la wa alòmí àmọ́ tààrà ẹ̀jẹ́ ìwé ọwá ti dájì ọwá ti dé mọ́kà ọmọ ń sáwó lẹ̀ ní à kò sí bí a ti sáwó lẹ̀ láyé ọba ti dé mọ̀ ti náà à wọ́n máa bọ́ ẹ lọ́sàn-án tọ́ọ̀bà mú lọ́wọ́ ẹ̀má làáfíà lọ́wọ́ oògùn tẹ́ ń lò tó bá jẹ́ sí pé kìíní kan máa ń ṣe ọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ń lò tó jẹ́ halal dì lọ́wọ́ ìtọ́ máa wọn lára púpọ̀ tó máa ń lò fálàfíà ara rẹ gbèdání e tó sì jẹ́ halal na kódà ìyá máa gbóúnjẹ lọ́wọ́ tó bá mọ̀ pé bí o bá jẹ rice báyìí ìnira ní fún mi olórí oúnjẹ tá ń jẹ ń bẹ̀yẹn rice and bread náà ni kò sí nǹkan méjì wá lọ kò sí mọ̀ yẹn rẹ̀ ìtọ́bá mọ̀ pé tọ́ bá dọ̀hùn rice lọ́mọ jẹ òkì sí jẹ bread bákan náà á ń gbé nǹkan lọ́wọ́ bó o bá lókì mú lọ́wọ́ lọ́wọ́ bó kìrì ọmọ musa o lè mọ̀ kí láàárọ̀ lọ́sàn lálẹ́ gbìdì lọ́wọ́ ara wọ́n tẹ̀sẹ̀ òwẹ́ tó náà ní múra sílẹ̀ fa inna khayra zadi at tó ti báyìí bá ti wá wulẹ̀ ká mú sábàbí lọ́wọ́ yìí sẹ̀rí àsìlámù sọ fún agbé fa inna khayra sábàbí kan bẹ tọ́pamọ́ táà ètò táà rí lásán nù àwọn nǹkan tá a máa ń fi ṣe nǹkan tá a tó máa múra sílẹ̀ kan wà tó jẹ́ sí pé kọ̀rọ̀ lọ́wà kọ̀ràn sáyé kí ni nǹkan náà òun náà ni àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ìyẹn ni pé wọ́n bá ti mú agbára ti nǹkan ìlú ayé lọ́wọ́ má gbàgbé má gbára lé agbára nǹkan ìlú ayé nìkan tó fẹ̀mí sọ́dọ̀ dání Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ rẹ̀ kílẹ̀ ayé wá rí mùsùlùmí ó yẹ kó wà láyé kó máa sọ pé yà Allah yà Allah yà lè máa ṣiṣẹ́ mùsùlùmí ọ̀yẹ́ kọ́ wà láyé kọjẹ́ pọ́ ọmọ tó fẹ́ ṣe exam kó gbé ní bọ́lọ̀ bá ti ní àmà pass yọ pass kò sì ká kí kọ̀ kàwé kò study mùsùlùmí ọ̀bọ̀lọ̀ rí báyìí mùsùlùmí ọ̀bọ̀lọ̀ jẹ́ ní tó ní business kó wípé ní o bí ọká bá jókòó sí ní oúnjẹ rẹ̀ tí wá bá ó sì dọ́ká ná kó tó di pé wà bọ́ ní tó jókòó sí ọ̀bọ̀lọ̀ rí báyìí ó ṣe tọ́ba wá ṣe tán ó tún wá gbára ti ọba tó jẹ́ sí pò ń lo ní sábàbí pé tó ọlọ́run mo ti lo sábàbí o ìwọ ló sì máa ń pé sábàbí o ṣiṣẹ́ wá jẹ́ kí sábàbí mi jẹ́ kọ́ sábàbí fún abẹ́rẹ́ wọn bàbá láàánú jùlọ gbogbo ẹni tí ń lọ hajj lọ́dún kọ́ba wọn gbàṣẹ hajj wọn lọ́wọ́ wọn wọn tó ti wà lọ́run kọ́ má fi bẹ̀rẹ̀ wọn lára gbogbo àwọn tí ó tó máa gbéra jẹ́ wọn dán lálàáfíà tí wọ́n bá ṣiṣẹ́ hajj náà lọ́wọ́ ìwọ lọ́n bá wà pẹ̀lú wọn jẹ́ rí ṣe bó ti tó àti bó ti yẹ gbogbo nǹkan tí ó darí wọn sí bíi halal tí wọ́n fi ní sí haram inú sí hajj wọn bá wọn darí wọn síbẹ̀ gbogbo nǹkan tí ó lè kọ́ wọn lálàáfíà tó péye lásìkò hajj ọlọ́ba wa fún wọn lọ nǹkan tí ó kò bá lálàáfíà wọn lásìkò hajj wọ́n jẹ́ òṣèlè sí wọn bí wọ́n wá darí padà wọn bá wọn pẹ̀lú lálàáfíà àwọn náà tá a wà nílé náà kó sí hajj tó wà náà nìrọ̀rùn gbogbo kó sí nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa náà gbogbo tí ó ti lọ kó sí nírọ̀rùn fún wa gbogbo tó ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ má bàjẹ́ fún wa gbogbo àwọn tá nílé náà ó jẹ́ sí pé àárín tí ọdún ọlọ́run bá kó jẹ́ kó bá wa láyọ̀ àtàlàáfíà láti sí ọdún náà ọlọ́run bá kó sí lọ́rùn fún wa kásì má gbàgbé ẹni tí ó bá pẹran iléyá nínú ọdún iléyá ìtàbú súnmọ́ ibi máa pa tó bá ti di ọjọ́ kìíní rẹ̀ hijja àgbọ̀dọ̀ mú kankan lóríkè ara wa tí í ṣe irun àti ìkánná a sà fún àwọn kan àti tó lè kó ìnira bá wa láwọn òkú yẹn ni pé wọ́n tó máa kọ́ pẹran iléyá tàbó tí ẹ̀ nírètí pé à ah, pẹ̀lú ògbó ọlọ́mà ìyẹn sì máa rú dáadáa náà ni tí dáadáa yẹn máa rú so káti máa múra pé láti bí òní 23rd 23 tí í ṣe oṣù òdòdó fáìdà ó kú bí ọjọ́ méje tàbí ọjọ́ mẹ́fà tí oṣù òdòdó hijja yọ wọlé tó bá ti wọlé báyìí ní mọ́gíríbì ọkọ̀ látàmà kan ní èdè tí ó bá mọ́gíríbì yìí tó bá ti lè wọlé báyìí kàyà stop láti mú orí wa àbí ìkànnà ọwọ́ wa àbí àgbọn wa gbogbo bí tí wọ́n wà lára wa ló fi jẹ́ sí pé àwọn sálà tó bá ti súnmọ́ báyìí kálukọ́ lọ sí ìmúra sílẹ̀ kátó di pé àmú ẹran ara wa padà a lè fárí a lè géèrí a lè gérun a lè gbé kaná wa ó ti gbàtà bá tó pa ẹran ilé àwọn tán níjọ ọdún iléyà ló fi jẹ́ sí pé àwọn sálà tí ó bá ti kọ̀ọ́lá ọ̀tún láǹkankan tó sùn yẹn wọlé kálukó ti lọ tún ra sí kalẹ̀ láti pé káwọn àwọn ọmọ bá ṣe gé irun yẹn lásìkò gbà àwọn ti wọ́n ní oṣù kejìlá tó jẹ́ sí pé wọ́n ti ra ẹ̀ràn sílẹ̀ ọlọ́wọ́n bá kó sí lọ́rùn fún wọn abẹ́lọ́wọ́n bàbá láàrín jùlọ gbogbo àdúrà tàà sí kọ́gbà lẹ́sẹ̀ fẹ́ kọ̀ọ̀kan wa kọ́mọ̀sí jímọ̀ yìí láti mọ̀ fẹ́ kọ̀ọ̀kan wa wà á kí o gà wà náà wà ní alhamdulillah